بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك إن الله كان عليكم رسولا ثم أخذت فيا عباد الله لقد ولى أن رمضان سوى أذنان يقفل قلوب لمن وقعت له وآثارها سواء في وجهها أم لم يسكت ومن نقص من العلم الذي علم نقص له من العلم بنقص الوقت دون الموت ثم قرأ قوله تعالى واعبد ربك حتى ياتيك اليقين عبد الله وحده أمر الشيطان أن يقعدني يجري أكبر السماوات ويرقى لهم gbogbo kan líla ọgbọ̀dọ̀ fún ti gbogbo ẹ̀dá kẹta líla ọlọ́wọ́ àmàlẹ́ ọba tó ti gbogbo aláyé ọba tó tó bùkátà wa ọba tó gbọdọ̀ ká tó bùkátà wa lọ́lẹ̀ náà gbọdọ̀ wọlé lọ́dọ̀ kàdé ọba tó ti pé ọ̀rọ̀ ìyá àwọn ará ọlọ́run náà lọ́kàrí ẹ̀sìn yìí. òun náà tó gbogbo àwa tó kọ́ sọ́nà ọba yìí àwa nìyẹn àwa máa lálágbára àwa tó tóbi àwa máa ní olùrànlọ́wọ́ àwa máa ní aláforíjì kódà àwa yóò lè sọ níbi àwọn ọmọ yóò yẹ ẹ̀mí kéèyàn bá rẹ sọ̀rọ̀ àwọn sẹ́nu eléyìí tó náà bá tẹ̀síwọ́lá nípa ẹ̀sìn sílẹ̀ àwọn ọmọ ọlọ́ọ̀bá àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ọba yóò kún ní oṣù méjì bẹ́ẹ̀ la bàtà tí ó náà lọ́ba ara ní àná náà lọ́ba ara ní òní òun náà lọ́ba láyáyé àtúwọ̀n kàrà tí wọ́n ti wọ́n mọ́ ọ̀nà ẹ̀rọ ẹ̀ ti dòkú ẹ̀ ti dòkú ìtì ọlọ́run ìtì ọlọ́run ìbùkún ọlọ́run kó bá bá a lẹ́ni dára kó bá a lẹ́ẹ̀ kó bá a sọ̀rọ̀ ثم بعد بعد على سبيل الناس أيام أنا بعد كمان وأنا بسم وأنا بسم أنا ليك أقول أنت كافي وتاني أنا ما يجوا وراء أنا أقول لك أنا اليوم أنا كان يوم وأنا لا أنا لو سايلة Islam ni ti ni jẹ́ Islam. Ètí ní kẹ́ ìsìláàmù náà ni àwọn ẹ̀sìn, àwọn ìwà, àwọn ọ̀rọ̀ tó fẹ́ papọ̀ náà ti kẹ́ ìsìláàmù papọ̀ náà. Èyí tó wá ti ní pé kó fẹ́ ẹ̀, ó dúró lórí ìmọ̀, ó dúró lórí kẹ́kẹ̀ẹ́ náà, ó dúró lórí ìmọ̀. Eléyìí ní kẹ́rì mùsùlùmí, mo kà ló wá, kíkọ́ káwa máa ń mú mùsùlùmí ọlọ́run àdúgbò àdúgbò gbogbo wa náà lápapọ̀ gbogbo ẹyọ ní ènìyàn pátá ẹ máa pẹ̀lú ní ọlọ́run ètò tí mo ní ẹsẹ̀ ń o èdè náà máa fún un tó ń sọ ìwé náà mo ta gbogbo ní pátá kódà gàtí máa ta yín ẹ̀mí kan gbogbo báyìí ni mo kọ́dá tó fi gbogbo níwọ̀n látara ẹ̀fẹ́ kan ìkọ̀dù náírà wẹ̀ látara ẹ̀fẹ́ kọ́dá tí mo fẹ́ àwọn ẹ̀rẹ́ bẹ́ẹ̀ atára rẹ̀ lọ́kùnrin tó kọ̀ sí káyọ̀ obìnrin tó kọ̀ sí káyọ̀. òun náà lè wá sí ẹ wá pọ̀ sí léde nǹkan wá ń pé òyìnbó lò láwùjọ lè wí. Eré ẹ̀yà dúdú lélẹ́yìí àti gbogbo ìpínlẹ̀ wa ti ti lábẹ́ ara wa náà látara kanú látara ẹ̀ láti gbogbo náà gbogbo àgbẹ̀ ní ìta dúdú ọlọ́run tó wá dá wa tó pilẹ̀ dídá wa látara ẹ̀dá kan tuntun náà wọ́n máa ń kìlọ̀ fún wa wíwá fáyà ọ̀pọ̀lọ́. onífọ́dà kábẹ́jì ó kàn yín náà bá ti lọ́wọ́ wa tó kọ́ ọlọ́run bá ní ọba tó kọ́ gbogbo wa lò. tí wọ́n ó ti ní tó ọ̀gbọ́dọ̀ ṣe òun sọ. Tí ò bá ti pé ó ti fẹ́ kó pé ó ti tó ọ̀gbọ́dọ̀ ṣe ó ti kọ́ ọ̀gbọ́ ẹ̀. Ṣùgbọ́n tó bá ń sọ ẹ̀yẹ, ó kú rẹ̀ ní pé ó ti ní tó ọ̀gbọ́dọ̀ ṣe ó ti ní tó ọ̀gbọ́dọ̀ ṣe. Ẹ̀yẹ́ ń jẹ́ Rọ̀mọ̀dọ́ àwọn àgbèrè ìwà ọ̀rọ̀. Àà, wọ́n á wò ó ti ká eléyìí tó wà lórí oṣù tó ń lọ yìí ìwà wo ìgbàgbé ọ̀nà lórí oṣù tó fẹ́ ìgbà tó kẹ́yìn ṣùgbọ́n sáwọn olórí ilé ẹ̀dá lórí ilé ọ̀nà kẹsẹ̀ láti lórí ọ̀nà kẹsẹ̀ ẹ̀ òun bàbá tó wá ní sẹ́yìn ìdákẹ́rù bọ́ọ̀lù olóore tó pọ̀ tó ń fi ọ̀rọ̀ náà. Orí àwọn aṣọ olóore tí àwọn ẹ̀rọ náà lágbèrè fún mi lórí. Ìgbà yẹn olórí fẹ́ dá aláṣẹ̀ṣẹ̀ ẹ̀dá òun tó ti kọ́ bá ẹ̀kọ́ ọ̀rọ̀ náà láàyè. Ìwọ̀ ká ló kó fún ọ̀rọ̀ lọ́wọ́. Níbi àwọn ìbátan olóore ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ tí àwọn ìwọ́n tó ń ṣe ìṣẹ̀lẹ̀ àkókò wa kò sí kàkà bẹ́ẹ̀ ìfúnra kalẹ̀ fọ́dún lórí ọlọ́ọ̀bà àlejò aláwòfẹ́ lójú ìfúnra kalẹ̀ fọ́dún. eléyìí náà sọ bẹ́ẹ̀ nípa ọ̀rọ̀ ọdún náà ẹlòmíì òtítọ́ kàtẹ́lẹ̀ ìwájú náà ló wọlé èyí ló ń pè tó láàrin kalẹ̀ fún ìyìn ó darí nídìí ẹlòmíì ti ti ẹsẹ̀ pẹ̀lú òdúwáyé obìnrin tó ti pláàdì kalẹ̀ fún ẹ̀ fún kẹ́lẹ́ fún ọjọ́ obìnrin tó fẹ́ lè àwọn àti àpá àti ọlọ́ọ̀lọ́ọ̀ àdìgbòyàwó ìrọ̀lù ọlọ́ọ̀ka àdìgbòyàwó láti wà lọ. Ó ní agbára ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ọjọ́ olórí ẹ̀dá ọ̀rẹ́jọ́ ọ̀lọ́run lọ àjẹ̀sán lọ ìṣàbẹ̀wò ọ̀gọ́rùn. Tùmọ́lá ti ṣe dá ẹni ọwọ́ rẹ̀ kólẹ̀. Òun náà rẹ̀ ti ṣe ọ̀rọ̀lọ́run lọ báyìí. Iṣẹ́ ẹ̀kú ni ọ̀rọ̀lọ́run kan lọ. Àbí iṣẹ́ ẹ̀kú ló fi káfíń sí ọ̀rọ̀lọ́run. Ó wá lé ìgbà. Àlẹ́ náà kó sábà ní ọ̀rọ̀lọ́run kọjá. النبي صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم أقول لكها فلن تلقى ولا رضاء يبقى الصلاة ولا يبقى رضا الله يتقضى له أنا بقول كل شيء حتى هو مسكين ẹ̀tọ́ wá ti ṣe tó lóhun ẹgbẹ́gbẹ́ ìkọ́lì ní ti torí pé ó ṣe mẹ́sílà lórí nínú ọ̀gbà ó tún ti ṣe lóhun ẹgbẹ́gbẹ́ ìkọ́lì ní ti torí pé

òun náà ní gbígba àwẹ̀ àwẹ̀ ọ̀gbà nídìde bùnátìlà ẹgbẹ́ sàárì ilé ìtàkì. Bákan náà àwọn onílé látọ̀lọ̀ kọ́bìlì ó ti fi ọwọ́ àwọn onílé látọ̀lọ̀ kọ́bìlì. Gbogbo náà kì í ó ṣe ní ti ìsìlá ìfọ́gbàgbẹ̀ ọwọ́ àbẹ̀. Àlejò àwọn akẹ́kọ̀ọ́ ayélujára pọ̀.

ẹjọ́ sàlẹ̀ òkú tọ̀ tọ́ ọba bá ní ọ ilẹ̀ ebè lẹ́wọ̀n ebè ọjọ́ ọgọ́rùn-ún ní báyìí máa san ọwọ́ akọ ebè ọgọ́ta àbẹ́ ọkọ̀ ebè ọgọ́ta ọwọ́ akẹ́ táwọn tó wò sí wípé tó bá kọ ebè ọgọ́rùn-ún lọ́pàá lápapọ̀ lọ́pàá ẹ̀ ẹ́ bí wọ́n ti lè lówó yẹn ẹ̀yà ìṣẹ̀ ọgọ́rùn-ún tó láwọn kọ ẹ̀yà ọ̀làwọ̀n ọ̀fù ní ten thousand naira amẹ́ríkà ọwọ́ akọ ọgọ́ta àwọn afẹ́ six thousand naira lọ́ba yà ní owó òsì pé ṣẹlẹ̀ fún òsì owó kọ́lé kílà tó ṣe ìjọba ọlọ́wọ́ ọkọ̀ bọ́ọ̀lù ten thousand ó ti kọ́ ọgọ́ta gbogbo six ẹ̀dá kò kílẹ̀ nìyẹn kò lẹ́bi tó bá yà lọ́ba bẹ́ẹ̀ náà lọ́wọ́ ọ̀rọ̀ ọ̀sẹ̀ ló bá lọ́wọ́ àṣẹ́fẹ́ ló lè lọ bí ó fẹ́ lọ ọdún wa lọ lọ ó lè lọ lọ ṣùgbọ́n lọ́wọ́ lọ ìjọba bá lọ́wọ́ àṣẹ́fẹ́ ẹni tó fi jẹ́ àpò ọlọ́run jẹ́ olùṣeré olùṣeránà olùṣàkíní ẹ̀yìn ìta àgbàdo ọ̀pọ̀lọpọ̀ àti kíkà ó làwọn bá gbàgbé lẹ́yìn òní ìnà ọ̀gbọ́n. Àkọlọ àríkà àti àtẹ́lẹ́ lábẹ́ olùkọ́ nínú òrùka àti tọ́ńtà tó wọ́n sọ láti. Ẹnìkan bẹ̀rẹ̀ láti sáà sí. Ẹnìkan tó ń àti àgbà rẹ̀ a sì ní àkọ́kọ́ bá lọ́wọ́ àtàkùn pátákọ́gbà ọlọ́kùnrin ọ̀rẹ́ lórí ẹ̀sìn tó bẹ̀rẹ̀ lọ́wọ́ àtàkùn lọ́wọ́ ó bá àgbà àtàkùn bá lè fi wọn. yóò ka ìwádìí lọ abọ́tọ́ kan ọ̀dọ́ ọjọ́ abọ́tọ́ kan ní ọjọ́ mẹ́wàá ọjọ́ mẹ́sàn-án ló èyí tẹ́ sì sọ pé ẹja ṣe ẹ̀rọ tó kẹ́rẹ̀ wá ẹ̀jẹ̀ lọ́wọ́ ẹ̀rọ tó kẹ́rẹ̀ wá ẹ̀jẹ̀ lọ́wọ́ àti ní ògbóni ọba ti ta ọmọ ẹ̀rọ ọmọ ayé ti ọ̀kẹ́lẹ̀ wọ́n ti sọ sódà láì òwúrọ̀ rẹ̀ ẹ̀wọ́n ti wọ́n ìwádìí òkú ọmọ ẹlẹ́gbẹ̀rún ti dọ́ta láti àwọn àti òun ẹlẹ́gbẹ̀rún ti ó ti bàtà àwọn fẹ́ lọ́wọ́ ní ká ó tó yẹ kọ́kọ́ láì lọ́wọ́ ìgbà owó owó kẹ́lẹ̀ yàrá òkùnkùn rẹ̀ ilé ìkàkọ̀ máa wà ní pé gbogbo ẹni tí ò bá ti fẹ́ ló ti ẹkọ́ pé tó bá la kí ẹ̀rì èdè owó fẹ́rẹ̀ náà láàbùkù tó fi ń sọ ìgbà ọ̀rọ̀ ọ̀rọ̀ náà yẹn tó bá wá bí ọba tẹ ọlọ́run tó ló jẹ tó ní wọn náà mẹ́rin tó fẹ́ gbogbo ẹ̀sẹ̀ kára rẹ̀ gbogbo. tó ká ló bá ṣe náà lọ́ba nígbà tó kú tẹ́sí fọlọ́wọ́ bá wà lórí ọba tó ń bá gbogbo ẹ̀. ìyẹn sọ̀rọ̀ lọ́rọ̀ ọba rẹ̀ lọ́la ó mà tọ́jú ìjà ẹ̀ àdàpọ̀ wẹ́lú ìdájọ́ ìlú ọ̀rọ̀ rẹ̀ wẹ́lú ìdájọ́ wẹ́lú à àbápọ̀ lẹ́yìn ṣe gbogbo ẹni tí bá ti òsùn wà tí bá ti èsì òsùn tó yẹ kọ́mọ̀ tí ó wà pé ọlọ́run ti yà ìyàwó ìwé ti sọ òun ayé ẹ̀lú yóò ṣe ìjà ní àwọn ìlà ìṣe yà. ọlọ́ọ̀bà ìṣe máa fọwọ́ àgbà ní pé ìgbé ìṣe kí ẹ̀ka ọlọ́ọ̀ tó bá jẹ́ tó bá wá sí òṣùwọ̀n wá àwọn tó lè Àwọn ẹni tó bẹ̀rẹ̀ pé káwọn bá bẹ́ẹ̀ lọ àwọn ọ̀tá. Wọ́n wọ́n lókùn Wọ́n wọ́n yà pé tó ti rà tó kéré sí ìtí wọ́n fi òun ó ti wọ̀n á wọn tó ṣe jì í wọn ajá lẹ́fẹ̀ẹ́ wọn fún náà tó kì àti gbogbo àwọn ọ̀rẹ́ tí wọ́n ń taburọ̀ ọlọ́run ẹ̀ tó ṣe yẹn ẹ̀ ti fún ìyẹn o títí ẹ̀ sáà kan náà kọ́ ọba ògbó ọkọ̀ máa ń gbé o ọlọ́run lọ́kọ̀ rẹ̀ ọwọ́ àgbẹ̀ tọ́lọ̀pá ti sọ eléyìí fẹ́ni tí ń fi òkun ayé tí ń kù àbáwò lọ́wọ́ abẹ́rí pẹ̀lú ẹni fi òṣùwọ̀n ẹ̀sìn lẹ́sẹ̀. Ẹ̀sìn fi òṣùwọ̀n ọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ sí ìsìn lẹ́sẹ̀. Bó lọ rẹ̀ yẹn ló bá rẹ̀ lọ́nà ọ̀bà lè sọ́lá. Olùsọ yìí pé ìpè tí àbá àtọ́lọ́ ọkọ̀ ọ̀rọ̀ wà ní ọ̀ka. Àwọn owó àwọn tó yẹ pé òkú kẹta kẹsì ni wọ́n. Ilé ọ̀dọ́ ti ká ìṣẹ̀lẹ̀ ọdún pàrọ̀.

àtẹ́tẹ́ bọ̀ ọ̀gá ẹ̀rí kan wọ́n bá ti lọ́ọ́ àpọ̀ rẹ̀ kọ́kọ́ káyà tó tẹ̀lé kọ́kọ́ káyà tó tẹ̀lé kọ́kọ́ kùránì tó tẹ̀lé kùránì wọn fún ọ̀rẹ́ ara wọn ni ọmọ tí ọ̀fà ilé wọ̀ láwọn ọmọ tí ẹ̀rẹ́ sọ̀rọ̀ ọmọ tí ò tó rere tẹ́lẹ̀ ọba kan mú ayà ló kì ló bá wọn wá sí ìlú ọ̀rọ̀ ìgbà ìwọ̀n tó lóun sínú aláṣọ ọlọ́ọ̀lọ́ sínú ọlọ́ọ̀ni ìgbìmọ̀ ọlọ́ọ̀lọ́ bàbá ló ti pé ìtàkọ́ lóògùn lóòótọ́ lóògùn bá náà

tọ́ba ti yọ ọkọ̀ tó máa fi tọ́ba ti bàlágà ẹ̀kọ́ wa ti yọ. Oríṣiríṣi ẹgbẹ́ ọlọ́wà kò fún àwọn tó máa ṣe bó wù wá. Kò máa tó máa fọ̀rọ̀ sí bó ti wù wá. Bí ti lè bá àwọn ọkọ̀ náà Wọ́n ní ẹ̀rọ bàá. Ìbílẹ̀ wa sọ wá ní ìlú ilé gbogbo ẹni tí ọmọ bá bàbá bá láyé tí òun á sì ń ọlọ́run. ففعل لكم ربكم يريد الصلاة في العلم الثاني الاستشهاد إليه يعني فطور قليل على الواسطة طبعا الإسلام الاستشهاد أولا وقعنا نبيل ونطوه تأشيري يريد دوابا ليس طريقه يقول لنا سعد الله وما قلته أنه ونسيه والله تعالى tí ọ̀wá tó lóore tó fi àbò tó wá jọ lọ. Àbẹ̀ nínú wọn ṣe nínú wọn ni wọ́n ti wọ̀sùn wọn ẹ̀sìn wọ́n ti lẹ́sẹ̀. Gbogbo tá ẹ kó lùwà lọ́dún tó kọ́ lọ́dún ṣe ìlànà wọ́n ti ṣe láti náà jàmá àwọn tó wọ́n ti ṣe dáadáa náà nípa àwọn ọlọ́run ọ̀tá tó ẹ kọ́ pa ìgbésùn ní ìgbọ̀yẹ̀ kó yẹ o. Ọlọ́wọ́ kan máa wọ ìgbàgbá àbáwá àbíkiri àbáwá bíkiri àlàáfíà ọlọ́run yẹn fẹ́ bẹ́ẹ̀ wọ́n á máa sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ náà wọ́n á máa tẹ̀yẹ̀dú ẹ̀sìn ọ̀sán ẹ̀sìn ìrọ̀lẹ́ ẹ̀sìn gbogbo ẹ̀ máa ń lọ wọ́n máa kọ́ ẹ kàáwì ìwọ̀n ẹ̀sìn ó dà wọ́n tó ní lórí oúnjẹ ó dà wọ́n kàáwì ìwọ̀n ta kàáwì dáadáa gbogbo ojú olóore kò sí kàtà wọn wọ́n tẹ̀ wọ́n máa ń jẹ́ ìgbọ́n náà bá

الإمام المجهود لها أباه حسن البصري رضى الله أولا ويأتي وتيكو لسانه من قال قال الله أكوكو في اللطف هو أكوكو الحمد لله أكوكو هاي مدادور wọ́n kò sí ìfẹ́kọ́ lè fi lọ́wọ́ òtítọ́ lè kọ́ ní àyàfi fún ìkọ̀wé. a kò sí náà wà ká àti kúrò wọ́n lè dáwọn sọ ìbọ́lọ́ náà lọ sọ rẹ̀ ọlọ́wọ́ bá yẹ kí wọ́n sọ wọn sọ́kùn méjèèjì ó ní ẹ máa sì ní ọlọ́run ọba ìlà àdébì máa sì ní ọlọ́run ọba rẹ títí tá a tún ṣe ìlú ẹ̀sẹ̀ òbí náà máa sì ní ọlọ́run ọba rẹ títí ipò òbídèjì ẹnì kọ̀ọ̀kan wá já máa sì wọ́n ọba ẹsẹ̀ ọlọ́run ọba rẹ títí ipò òbídèjì àdébì tó mọ̀ máa wà ní ọ̀sùnlá àdébì náà wá sálẹ̀ gbogbo ẹ̀ lé àdébì máa sì lọ́ọ̀ pàkà kákọ́ wá kàtìkàtà sí ọ̀tà rẹ̀ á sì ní ọ̀bà wá kẹ́lẹ̀ محمد ولا آله وصحبه أجمعين وبارك فيا أكمل عباد الله أن يجتمع عيد الفطر في يوم الجمعة ويصبح ويصبح العيد في بيت والفاء طاعتان والفاء طاعتين يقول صلى الله عليه وسلم إن الله عز وجل يرسل الملائكة الكرام يدعون يدعون للمؤمنين لهذا القصد الذي جاءتناه اليوم مع الله عز وجل ويأمرهم أن يقفوا على أبواب ولماذا والماذا قائلون يا أمة محمد اقل إلى رب العالمين فإذا أضروا فما ضرا وصلوا كما فريضا وجلسوا واجتمعوا كما سمعتا يقول الله عز وجل لنا ولهم في آية هذا المنزل الكريم لو مقامات سألوني هو الجد وجلالي لا تسألوني يوم شيئا في جملكم لآخرتكم إلا آخرتكم ولا لدنياكم إلا نذرت لكم وعزتي لأبصرن عليكم أثراتكم فارافقاك وعزتي سأخزيكم ولا أصوت بين يد أصحاب الكفور وانصرفوا مغفورا لكم فقد أرضيكم فقد أرضيت فقد أرضيتكم ورضيت عنكم رواه البيهقي يا الله لقد مضى رمضان عاد الآن ولكن الصيام لم يزل ولم تزل آمال الخير بأنواعها من صيام الزواج كما جاء في الحديث عن أبي أيوب الأنصاري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من صام رمضان ثم اتباعه لا لزواج كان من ثياب النار أخرجه مسلم حافظ صلاها ومن في ولو كلام من كل ما في ọjọ́ òní káàkọ́ yọ abẹ́rẹ́ ọ̀tọ́rẹ̀ abẹ́rẹ́ abẹ́ láti ọdún rọ́jà ẹ̀ sàbáàtì ọjọ́ mélòó abẹ́rẹ́ rọ́jà bùkárí àwọn sàbáàtì jẹ́mà sàbáàtì dáàbò bùkárí àtúwọ̀n ọ̀rọ̀ náà jẹ́ láàá nígbò lápára wọn sọ ọ̀jẹ̀ mélòó lókè lónìí láàrín tó kọ mélòó lókè ní ọmọ sí ara rẹ̀. wọ́n tó rọ̀mọ́dọ́nù wà sí lọ sọ̀rọ̀ rẹ̀. wọ́n tó rọ̀mọ́dọ́nù sí lọ wọ́. wọ́n tó wáyé òkú rẹ̀ wọ́n tó ẹ̀ òkú rẹ̀ sí lọ wọ́. ẹ̀yìn tó kọ́ bá ń gbàdúrà náà àti ọ̀rọ̀ kápá. wọ́n bá bọ́ bá tó wá lábọ̀kọ̀. ìjọba àti wọn ti ta tó kí wọ́n tó tún ṣáájú ọdún wa ní ìrètí fún wa ìbá àti sí àárọ̀ káàkà ó fún àbúrà wa káàkì òun káàkà ó fún àbúrà wa akókò àti lọ́sùn láì ẹ̀rẹ́ ìdùnnú wa dé mú káàkì tuntun lọ ìròyìn bẹ́ẹ̀ náà dàbò tuntun lọ fún èrò ìjìnlá àlejò sọ́kùnrin wa àti ìwòsàn náà àlẹ́ yìí sọ́kọ́ bí adé kọ̀ọ̀kan pé ọlọ́wọ́ ọba wa ọba tó kóbi ọba tó pàtàkì ó ní yóò máa yóò máa ràn láìka yóò ràn wọn jáde ìwà lọ́jọ́ òní òsì tí wọ́n máa ṣe wọ́n máa sábà bá àwọn ọ̀rẹ́ àwọn olùkọ́ náà wà lọ́ ètí torí ọ̀la ńláńlá ilé ìtọ́wà fún wa ní àyàtọ̀ lónìí eléyìí tó ṣe nípa àwọn náà àwa kí ló ní ìdílá àwọ̀. àdébí ni ọlọ́wọ́ ń pa àwọn mọ̀lẹ́kà lọ́sẹ̀ lọ́tí ó tó kó ọ̀nà kọ̀ọ̀kan tá a bá fà kọjá àwọn wá pa lóko a máa sọ báyìí pé ẹ̀yin tó àlẹ́bí náà gbogbo ẹ̀yin tó àlẹ́bí ọ̀yá ẹ̀yìn ẹ̀ máa ta wọn lọ fún wọn káàbá tí wá dé ìta ti fi wọn káàtí wá sí wọn ní ìdáhọ̀ káàtú sí wọn káàjò kó lẹ̀ tó gbọ́ lókùnà gẹ́gẹ́ bá ti tún lọ́wọ́ yìí náà àlejò yẹn ọlọ́run wá sọ ikú tó tóbi ní ọlọ́run yóò máa jẹ́ ti yé látọ̀dọ̀ àwọn ọlọ́wọ́ bá ní ìka ní àwọn ìjọsìn kọ̀ọ̀kan eléyìí tẹ́ ẹ ṣe yìí ẹ̀yin jọ àdáyì ó yá ẹ máa fẹ̀yìn ẹ máa béèrè ẹ máa fẹ́rẹ̀ lọ. ó kálí tó máa béèrè tí fẹ́ ẹ̀wọ̀n orin ti fẹ́ fún àyájọ́ ọjọ́ òní tọ́lọ́ ní ká sàtúnṣe ọdún méjì papọ̀ fún wa oore ní fún wa o kíkà àdúrà ní fún wa o àdébí ní ọlọ́wọ́ bá àti ọlọ́wọ́ ọ̀sán tó yá ẹ̀ka béèrè ti ẹ̀fẹ́ lọ́dọ̀ mi tóbi lọ́wọ́ fún wa ẹ̀ ní béèrè ti ẹ̀ka lọ́dọ̀ ìjọ ọlọ́wọ́ bá lẹ́yìn ní àpapọ̀ yìí tẹ wá bí nítorí tẹ jòkó àti kúkú yìí tẹ fẹ́ òkú. Ẹ̀rẹ̀ nípa wa ìyáwó ilé ẹ̀sùn bèèrè àlùkò tó ti jọ́nà. Ẹ̀rẹ̀ bá ti bèèrè báyìí tí ó fi kalẹ̀ ẹ̀rọ bá ti bẹ̀rẹ̀ ìyá rẹ̀ oṣù bẹ́ẹ̀ sábà yìí àbá ọmọ ilẹ̀ àárò ẹni sọ́nà ọ̀bà ìsọ̀lá tó sọ fẹ́ẹ̀rọ àwọn akọ̀kọ̀ fún ara wa àbá tó bá wa láàrọ̀ ẹ̀ àbọ̀ gbogbo wa láàrọ̀. Láti sọ̀rọ̀ Àmín. Ìjọba tó tọrọ ọ̀ bá láti sílẹ̀. Inú rẹ̀ nínú àìsàn lọ́kà ti ká ọmọ yóò tún wá òun wá bá ti jáàmù jáàmù jáàmù ti jáàmù rẹ̀. Àlẹ́ ìfẹ́ ọ̀pá ti jáàmù. Orí ilé ti wọ̀. Mẹ́kẹ́lẹ́ ọ̀pọ̀ ìfẹ́ ti kà rẹ̀. Àlẹ́ ìfẹ́ ìfẹ́ tó

ọjọ́ tó àwọn tó náà fún ẹ̀ náà lọ́wọ́ àlọ́ lásìlẹ̀ tó àwọn èkó mẹ́kọ̀ọ́ ń lè yọ àwọn fún láti ṣe kàyà fún ọ ló tún lọ rẹ lọ́wọ́ náà kò ní ṣe ó parí fún ọ. Àlẹ́bí ọ̀rọ̀ ni wọ́n tún tó ti wá. Ṣé o ti máa láìsàn sí ìyàwó àtìlẹ́yẹ? Nígbà tó kà sí àrà, lóòrùn ìgbà tẹ́lẹ̀ àbá tó ń sọ ìwọ̀ ìwọ̀ àwọn ìlà ẹ̀fẹ́ òun náà ṣe láyà níbi máa ń ṣe náà ti ọ̀rọ̀. Àlẹ́ ti fi ọlá ẹ̀kọ́ tó ń tóbi ń múra owó oní tó sì ní ìjọba ìrìnàjò àwọn ọmọ. Nígbà táwọn akáfẹ́ àtàwọn ìkòdù àwọn ẹni bí tí wọ́n fẹ́ kókò kalẹ̀ máa rẹ̀ nire tí wọ́n tó àwọn ẹ̀sìn wọ́n ká lẹ́sìn wọ́n tó àwọn ẹ̀sìn ẹ̀. Ìwúlà tó wọ́n náà wà ní káwọn oṣù tẹ̀wọ́n ìjọba ìrìnàjò àwọn owó ìṣẹ́jọ́ tó yẹ kí láwọn ẹwà ń gbèrú bì ọ̀rẹ́ tó wá jẹ́ ẹ̀ bá ti fi ọ̀gá ọkàlùkọ́ lọ padà lọ́lé ẹ̀ ẹ̀ bá tó wá ti lè kọ́kàlùkọ́ padà lọ́lé ẹ̀wọ̀ lè kàlùkọ́ ọjọ́ ẹ̀ máa lọ lẹ́lẹ́ ta boríṣì ẹ̀ máa lọ lẹ́lẹ́ ta lọ́sí ẹ̀ máa lọ lẹ́lẹ́ tó wà ní ni oore títí a ti kí ní ọ̀ àtẹnuwà ó fi wà wọn lọ́gbọ̀n lọ́gbọ̀n ní ìlọ òun. Ìgbà ọ̀rọ̀ ọ̀nà bá ti ní ẹ̀ka náà. Àwọn tí olórí ikú náà lọ. Kàrá àtijọ́ lọ. Wọ́n ti kàwé àwọn náà. Ó ti mọ̀ yàtí ẹni tí òun ṣe kẹ́kẹ́. Àbí ìwọ náà kàwé. Ẹ̀wọ́n náà ti lọ kọ́ sí ẹ̀ka ọ̀. Wọ́n á ní kí ẹgbẹ́ òun ní ìfọ̀ nípa ẹni àwọn olórí ìfọ̀. Ẹgbẹ́ bá pààyàn dáadáa ìlú náà ṣe ń sábà bá fẹ́ ó sì ṣe sí ọ̀rọ̀ sí ọ̀rọ̀

àwọn ọlọ́run ọ̀gbọ́n ọlọ́run gbogbo àwọn ọ̀sán àti olórin láti tẹ́lẹ̀ náà kọ́ ohun àgbàdúgbò nínú àwọn tí olórin ní àlùkà ìgbà tí ti lọ́ra kékeré lọ́ra báyìí títà sàwádìí tẹ̀ onílé ìyàgbọ́dọ̀ báwọn èyí báwọn ẹgbẹ́ ọdún ìwọ̀ ní ìgbàgbà nípa bí ti ọ̀nà alákọ̀ọ́lá lọ ó kálukú wáyé bẹ̀rẹ̀ díẹ̀ kásá ní ilé àgbà ṣáájú sílẹ̀ ṣáájú sí ogun ṣàwárí kó tó kálé ìjọba ìgbé ìlọ́la. Ẹ̀rí àbáwọ̀ àwọn ẹ̀rú àgọ́rí ọlọ́ba rẹ̀ lọ. Wọ́n ní látọ̀bà lẹ́nu sọ́wọ́ bá wà ní ọ̀sọ́là. Àlébí mo fẹ́ tó bá ka àwọn ẹ̀rọ mọ́tò tó ti pérépéré. Tó wá bá àwọn ẹ̀fà tẹ̀lé ní ogun ṣàwárí. Àwọn ẹ̀rọ àti ìṣèjọ́ àwọ̀ àfọ́lá ọ̀tá àkọ́kọ́ pé ọmọ ẹgbọ́ ìlú òdùnká ó ń ṣe déédéé pé ìyàbò sí ní wàá gbà wò. Bí ìyàbá wá ṣe gbọ́dọ̀ bàtà rẹ̀, ìyá òdùnká wà owó pàṣẹ ní ètò òkèèrè abẹ́ ìlú lọ́wọ́ bá wà sí wa. Níbi wọn àtọ́kù lọ lọ wà lọ́wọ́, olùkókù yẹn bá ti lè lọ báyẹ̀ kọ̀ bá ti kà á pé ọ̀pá ti bàtà wà ní. Olùkà lọ, olùkà òní. Àmọ́ káwé tó kù wọ́n lọ wà lọ́wọ́ àwọn bẹ̀rẹ̀ èyí tó dáàbò òun ni kákọ́sọ àwọn tòun tá a jẹ tẹ́lẹ̀ táwọn kàṣí kàṣà wà lẹ́yìn rẹ̀. lóko ní ẹgbẹ́ àti wàyí wọ́n wà ládà obìnrin àwọn ohun tí a bá fẹ́ wọ́n máa ń bí àwọn ọ̀rẹ́ láti wà ládà wọn. àwọn akọ́tẹ wá sí ní ẹ̀yìn tó dáàbò ìfẹ́ kọ́kọ́ bà wọn ẹ wá gba kàṣà wà. ìgbọ́dí ìsìnkàṣíkà yìí tí ò bá wá kẹ́kẹ́ lè rí àwọn ilé iṣẹ́ ìjẹta tó wá kẹ́kọ̀ọ́ ìṣèjọ́ tó kú lẹ́kùnrin tẹ́lẹ̀ pàṣípà ṣàwádìí àrùbá àwọn bá kan kóra ìdí àwọn pàṣípà ṣàwádìí rẹ̀ kọ́ padà máa lọ fa àwọn àwòkọ́ jẹ́ nígbà tí àwọn àdìgbò rẹ̀ bá lọ ọ́lẹ̀ torí kékeré wípé tí títà ṣàwádìí kò gbà ní oṣù rìn tó o bá ti lọ jùlọ náà torí di eléyìí àbẹ̀rẹ̀ ọ̀bà àdìgbòlá wọn kó ka àdúrà nìkan kan wá ọmọdé ọmọ ọdún kẹta ń kà ọmọdé ológun yòókù. ولهناك قول العين اللهم اعز الاسلام والمسلمين ودمر الشرك والمشركين اللهم انصر سلطاننا سلطان المسلمين اللهم انصر سلطاننا سلطان المسلمين اللهم آمنا في أوطاننا اللهم آمنا في دولتنا دولة نيجيريا اللهم خلصنا من فتنه اللهم خلصنا من المشكلات اللهم حدث لنا فتاك الاسم وجوه بأبد يا ارحم الراحمين اللهم حملنا من ازواجك وذرياتك بالتعايش واجعلنا للمتقين اماما اللهم ربنا اتنا من لدنك رحمتك وزيننا من قبرنا رسلا اللهم لا تجعل آل رمضان آخر ما نفوقه اللهم لا تجعل هذا الضلال آخر آخر ما نسوق وقرروا علينا عواما عديدة برحمتك يا رب ربي اللهم رب اللهم ربنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار تقبل الله منا ومنكم ثم إلى الثلاثه